ẹ̀yin ọmọ Yorùbá ọjọ́ wo la fẹ́ ní ọpọlọ la fẹ́ gbọ́n ní ìgbà wo la fẹ́ pera wa la fẹ́ ronú pé báwo lọ́jọ́ ọ̀la àwọn ọmọ wa bó o ṣe ń mú ọmọ tiẹ̀ tó ràn lọ ló òyìnbó pé kó lọ kàwé tó dẹ̀ wọ ọmọ mẹ̀kúnnù àbọmọ ẹ̀gbọ́n àbọmọ àbúrò ẹ̀ tó neglect tí o rò pé ẹbí kan náà ìran kan náà nìyí tó jẹ́ pé tó bá ti wá débi interest lẹ́sẹ̀ máa wá ń wò pé gbogbo wa jọ wà papọ̀ àsọmọ Yorùbá akéwì yẹn ṣe èpè ó láti máa ṣe èpè ó dárúkọ ààrẹ Gani Adams tó bá kéwì ẹ tó dárúkọ àwọn Fáṣọlá nǹkan kò sí yes o so this one na Zainab Tuba and Auto Gele my people no kind of tuban wey be say e dey for dis world wey be say zainab no dey do am na she dey do am by herself my pipo na dozen na i wan buy wey be say na wan resell am for abroad i mean na which kind one i want make na contact zainab for na latest tuban and auto gele The kind of design wey be say una never even jam for any place my pipo na zainab and na go forget the latest style and the latest design for auto gele and tuban make na contact zainab if you be person wey be saying you dey resell am for abroad abi be just one buyer. am many proof for us, make they change them. contact zainab for all kind of color of tuba or any kind of style of altogele contact zainab for your latest tuba and altogele and thanks me later. To come out to share video, but product tàwa nìyẹn tàwa market Iba Gani Adams that is our own product tá a bá gbọ́ nǹkan kan nípa wọn tá a bá dákẹ́ á jẹ́ pé olórí burúkú èèyàn ni mo jẹ́ nìyẹn bọ́ tá a bá gbọ́ tá a bá dá ẹ lóhùn torí nǹkan míì wà wọ́n kàn máa fúnyàn lówó ni wọ́n á dẹ̀ fún ẹ láìdí àwọn akọ́ bẹ́ẹ̀ sí stúdíò wàá ṣe bọ́ iṣẹ́ tó ṣe yẹn iṣẹ́ burúkú ló ṣe ó wá ń ṣe èpè pé torí pé wọ́n follow ambition Bọ́lá Ahmed Tinubu the first question tẹ́ máa kọ́kọ́ béèrè lọ́wọ́ ara yín ni pé nínú interest yorùbá àti personal interest èèyàn èèwo ló yẹ ká kọ́kọ́ mú interest ọmọ yorùbá lápapọ̀ ni a ti wò ó bàbá ọbásanjọ́ nígbà tó ń darúkọ ṣọ́básanjọ́ òṣọmọ yorùbá ni eight years ni bàbá ọbásanjọ́ lò ọ̀nà ọ̀tà láwo látijọ́ ìtì ò dáa wọ́n fẹ́ impeach bàbá ń gbà yẹn because bàbá tún súnmọ́ wọn dáadáa ni o kò sédè tí ò gbọ́ o ó bá wọn ṣe o àwọn ni wọ́n fa bàbá lẹ̀ o ká má wàá sọ pé ẹni tí àwọn gan fúnra wọn gan ò nífẹ̀ẹ́ pé kó débẹ̀ tá a dẹ̀ ń tanra wa àwọn plan àwa ń wò pé àwọn ọmọ Yorùbá ló ń tako èèyàn kan ẹni tó dẹ̀ sọ pé à ń tako yìí the first question tá a máa kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni pé àti ìgbà tá ti ń exist táàrẹ Gani Adams ti ń ṣe nǹkan tó ń ṣe ó ti di ìgbà mélòó torí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan kan o tí wọ́n ti sọ pé òkè iye báyìí ni agbélẹ̀ o as a Lagos state on behalf of ẹni báyìí báyìí báyìí pé kẹfì ràn nìkan tẹ̀ ń ṣe ṣé àsìkò tó bá fẹ́ ṣe òṣèlú ni wọ́n ṣépè fún ẹ̀yin pé kẹ́ máa jáde pé èèyàn kan tí ò bá ti support ọmọ Yorùbá ọmọ Yorùbá tó débẹ̀ tó rọmọ yorùbá ẹgbẹ́ tó le tí ò fún ní oúnjẹ tí ò fún lẹ́nìtì tó tún lọ tako pipeline contract tí wọ́n pa ò gbọ́dọ̀ sanwó wọn ṣọmọ yorùbá àtàtà nìyẹn ambition wọn ni wo ni irú ọmọ yorùbá yẹn fẹ́ gbé tá a fẹ́ tẹ̀lé irú èèyàn bẹ́ẹ̀ tó wá jẹ́ pé téèyàn kan bá ti wá gbàpò ti dìbò táìmì yẹn lẹ́yìn eléwì kan lẹ̀ yorùbá lẹ máa ń jáde lẹ máa ń show professionalism yín wọ́n ń pa àwọn èèyàn látijọ́ yìí àwọn ọmọ wa tó ń jà fún wa pé wọ́n mú wọn wọ́n mú wọn sínú àhámọ́ ẹ ẹ lo ewì yín tó bá yẹ pé wọn ò sanwó fún yín ni ẹ ẹ lo ewì yín voluntarily kẹ́ ẹ fi sọ ọ̀rọ̀ sí gbogbo àwọn àgbààgbà Yorùbá pé kó dìde lórí ọ̀rọ̀ wọn kó yọ wọ́n kúrò nínú àjàgà ayé táwọn ọ̀talẹ̀ Yorùbá fi wọ́n sí ẹ ẹ ṣe yẹn bọ̀ tó bá ti wá tó àsìkò òṣèlú lẹ́sẹ̀ máa máa rántí pé wọ́n Nàìjíríà wọ́n Yorùbá ní gbogbo wa oníran mẹ́tọ̀ gbọ́dọ̀ yóò lòṣì wọ́n ṣe fáwọ́lọ́wọ́ wọ́n ṣe fábíọ́lá wọ́n ṣe fún kọ́ má bá wa ṣe fẹ́ni báyìí la ṣe ń sọ pótógẹ̀ pé kí gbogbo wa ká panu pọ̀ ká sọ̀rọ̀ lórí self determination torí ta bá débi tá à ń lọ nílẹ̀ yorùbá àwọn ọ̀dọ́ wà ń bẹ̀ àwọn ọmọdé wà ń bẹ̀ tó lè ṣe nǹkan tó lè ṣe jàwọn àgbà lọ tó lè operate many things ó wá jáde ó wá ń ṣẹ́ èpè fún ààrẹ ọ̀nà kakanfò pé kán sọ pé kán má support ẹni báyìí jọ́ èèyàn tí ò tí ò tí ò tẹ́kì ẹ̀mí tí ò ṣe bí pórí mi tó ń takò mi all the time tó ń lépa ẹ̀mí mi tó ń ṣoríṣiríṣi fún mi ṣẹ́ni ẹ lè gbé ọjà lẹ̀ kó ní kí n wá rà ni àbí kí n bóun pa kí n bóun polówó ẹ̀ kò pọ́síbù kò pọ́síbù but ọ̀pọ̀lọpọ̀ yìí nǹkan tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ń gbà mí ó máa ń jẹ́ kí orí yín kó wà upside down kò ń jẹ́ kẹ́ ẹ ronú now òun là ń pariwo yìí báwo ni Yorùbá ṣe fẹ́ bọ́ lóko ẹrú àwọn kan sọ pé dandan ká ṣe filẹ̀ gbogbo ọ̀nà wa ni ò dá ní gbogbo south west yìí Fáṣọlá ló jẹ́ works kí ló dé tí ò ṣe tí ò ṣiṣẹ́ lọ́nà ọ̀nà Sango kí ló dé tí àwọn ọ̀nà bàjẹ́ nínú Lagos state aṣá ń rò mí à ń rí gbogbo ẹ̀ wá ìtàn ṣe tọ́dẹ̀ ń kó owó lọ sí north tó lọ fi ṣe north ó máa fẹ́ wí ẹ́ kó o fi ṣe gbogbo èpè tó ṣe fún ààrẹ omi òkun kì í nísinmi láàárọ̀ ò nísinmi lọ́sàn-án ò nísinmi lálẹ́ ò nísinmi tó o bá mọmi á pa ẹ lórí tó o bá jẹyọ á lára ẹ àdàbí tó bá yẹ pé ààrẹ Gani Adams wọn ò nífẹ̀ẹ́ lẹ Yorùbá ló kù bọ̀ tó bá jẹ́ pé nǹkan tó ń ṣe wọ́n ṣe lórí pé kí Yorùbá lè bọ́ lóko ẹrú ni tó wá ń fún ẹ̀yin kan lówó pé kẹ́ máa lọ borúkọ wọn jẹ́ àwọn tó ní ilé ayé aborúkọ ẹ jẹ́ tìrantìran because kí ló dé tí aṣíwájú tó ń sọ yìí tó bá di president lọ́la wọ́n máa frustrate ẹ̀ òun kọ́ ló máa ṣe speaker àwọn kọ́ ló máa ṣe rep àwọn kọ́lọ́ máa jẹ́ kábínẹ̀tì ń bẹ̀ àbọ̀dé máa wà fún wọn ṣẹ́ni tí ò tẹ̀ tí ì débi ọkàn tọ́tọ́ pọ̀lọpọ̀ tí ń gbàbọ̀dé fún oní wọn bíùdì lágbájá wọn bíùdì tàmẹ̀dù wọn mọ àwọn tó bíùdì gbogbo àwọn tó build. báyìí mélòó nínú wọn ló wúlẹ̀ fúnlẹ̀ Yorùbá Fáṣọlá tó bíùdì tó jẹ́ works kí ni nǹkan tí Fáṣọlá gbé ṣe fún wa ńlẹ̀ Yorùbá lórí ọ̀nà ọ̀tà tó bàjẹ́ tí ò da kí ni gan-an mínísítà Fáṣọlá kí ló ṣe sí i káàkiri gbogbo south west gbogbo àwọn ògo tí bàbá Awólọ́wọ̀ filẹ̀ fún wa gbogbo ẹ̀ dojú ẹ̀ bolẹ̀ free education wa dà free healthcare wa dà àwọn arúgbó wa tó máa ń fún ní contract ní àdúgbò tó máa fi sustain láàyè bàbá Awólọ́wọ̀ bó jẹ́ gọ́tà tó máa ní kàn ṣe kàn group ara wọn kàn pín owó mélòó lẹ́ ń ṣe mọ́nú ẹ̀ àwọn ọba wa mélòó lẹ́ ń tọ́jú ṣé kò ṣe pé ti sọ ọba di pé kàn máa fẹ́ máa ya fọ́tò kàn bá máa bẹ̀rẹ̀ kó máa lóṣù institution ẹyọ kan tó kulẹ̀ Yorùbá kù ṣé kò yẹ pé ti fi progressive ìsìn ẹ ti fi bàjẹ́ gbogbo ògo lẹ yorùbá nǹkan tó yẹ kẹ́ máa kéwì fún ni pé a need láti pè fún conference nílẹ̀ yorùbá kájọ agree and nǹkan tó yẹ ká máa pọ̀ṣù jù lọ́rọ̀ security gbogbo south west ló ṣe àmọ̀tẹ́kùn lagos state ò tí ì ṣe o bọ̀ tó bá débi pé ẹ fẹ́ interest ẹ fẹ́ ẹ fẹ́ gbéyàn kó wá ṣe president ẹ máa máa pariwo ṣáàrẹ̀ Gani Adams ló ní kéèyàn kan máa fulfill destiny ẹ̀ ni àbárẹ̀ Gani Adams ló lè stop èèyàn kan pé kó má jáde tó fi wá jẹ́ pé ẹni tẹ́ wá ń wò pé kẹ́ máa lọ fi ewì tákù kẹ́ máa wá sympathize lọ́dọ̀ àwọn èèyàn pé wọ́n ṣe Fáwọ́lọ́wọ́ wọ́n ṣe Fábíọ́lá kí ló ṣe Fáwọ́lọ́wọ́ kí ló ṣe Fábíọ́lá àwọn wo ló pa Abíọ́lá àwọn wo ló pa Awólọ́wọ̀ àwọn wo ló gba àbọ̀dè kò ń ṣe àwọn ará wa iná ni kọ́ má ba sábọ̀dé kó má ba sí gbogbo ẹ̀ láyé ní ká agree ẹ jẹ́ ká lọ tá a bá lọ lé wa ta ló ń yan àwọn tó ń wá síbẹ̀ àmọ́ ń para wa nìyẹn kò ń ṣe pé a máa gbàbọ̀dé àwọn Fúlàní wọlé Yorùbá bó ṣe ń pa àwọn èèyàn láti jọ ẹ̀ wọ́n pa àwọn èèyàn jágajàga ẹni tó fẹ́ ṣe president fún wa tá a fẹ́ fàlẹ̀ fún president kí ni ipa ta lè sọ pọ́kó tó lè múnú èmi ìgandùn pé jẹ́ kí n ṣe nǹkan báyìí fẹ́ni báyìí gbogbo àwa tó yẹ pé a máa ń gba owó a máa fi ń talẹ̀ Yorùbá ẹnikẹ́ni tó bá ń gba owó tó fi ń ta ilẹ̀ Yorùbá kò ní fọwọ́ rọrí kú ọjọ́ ọ̀la ẹ̀ ò ní dá o ọjọ́ ọ̀la ẹ̀ ò ní sùn o most especially ẹ̀yin tẹ́ ẹ tún ti dàgbà kí ilẹ̀ fẹ́ fowó ìṣègùn náà Awata ta kéré gan ló yẹ ká máa ranjú lé owó jù kí lẹ́yìn àgbà yìí kí lẹ fẹ́ fowó ṣe tó máa fún yín lówó kẹ máa lọ bú ọba tẹ máa máa kéwì bú ìjòyè tẹ máa máa kéwì bú àwọn tí ò yẹ kẹ máa bú ẹ bú ààrẹ ẹ bú ilé ẹ bú torí kíni olúkálukú ló láǹbíṣùn ẹ̀ náà ó lè máa dárúkọ àwọn fáyẹmí àpò gbogbo wọn ta ni mandala òun gbogbo wọn náà lọ láǹbíṣàn tó wá ní dandandandan tó bá support ẹni tó fún ọ lówó iṣẹ́ ògo táwọn lọ́wọ́ ṣe fún wa wá láwọ́kọ́ ní tv Apapa Wharf gbogbo àwọn iṣẹ́ táwọlọ́wọ́ ṣe lẹ̀ fún wa gbogbo ẹ̀ lọ ti dojú ẹ̀rú yìí àwọn local government ò lè ṣiṣẹ́ mọ́ wọn lágbára wọn ò lè ṣọ̀nà ẹ lọ́wọ́ ọ̀nà ẹ lọ́wọ́ gbogbo ọ̀nà káàkiri bóyá ìbàjẹ́ ọjọ́ díẹ̀ ò gbọ́dọ̀ rọ̀ ọ̀nà àti ìbàjẹ́ àwọn haúsá ìgbọ̀n tẹ bá gbẹ̀ǹtẹ́ ọmọ yorùbá kan wọlé wọ́n máa frustrate ẹ̀ ni wọ́n máa wá nǹkan tó máa fẹ́ fi impeach ẹ̀ ni ṣé wọ́n fẹ́ impeach bàbá ọbásanjọ́ ni tí ò bá ń sọpẹ́ lọpẹ́ ọlọ́ọ̀pẹ́ lọpẹ́ àwọn ọmọ OPC ńgbà yẹn tó ń dún màwọn màwọn máwọn tó wà bẹ́ẹ̀ pé tẹ́ bá fi lè support impeachment ọmọ Yorùbá ẹ gbọ́dọ̀ wálé o kẹ́nẹ́ fẹ́ wá campaign kẹ́rù tó bá wọn gbà yẹn so kírú ẹ má bàa ṣẹlẹ̀ láyé níka ètè ronú kí bàbá ìgan wọ ẹ̀ tí wọn kán wo kíni wọn ṣé dandan ni ẹ wá ń sọ pé ẹ ààrẹ ni ò sọpọ́ọ̀tì wọn kíní kan ẹ wá ń kéwì ẹ wá lọ fi ṣe èpè gbogbo èpè tó ṣẹ́ bẹ́wúrẹ́ bá fojú ẹ̀yìn á fi pèpè lépè èpè yẹn máa pa ẹ̀ owó òdẹ̀lẹ̀ escape ẹ̀ èpè yẹn máa jà ẹ́ o ò lè escape kó má jà ẹ́ torí ẹni tó o ṣépè fún innocent ni wọ́n wọn ọmọ kankan bọ̀ ọ̀rọ̀ yorùbá ló jẹ wọ́n lógún bí yorùbá ṣe máa bọ́ lóko ẹrú bá a ṣe ń tún ní bọ́ sóko àwọn amúnisìn ẹrù bí ká ṣe president ló kàn ní nǹkan tó kọ̀ọ̀kan nìyẹn nǹkan tó jẹ́ best òun ni pé ká sọ pé báwo la ṣe fẹ́ máa lọ báwo lolúkálukú ṣe máa lọ fèsì ilé ẹ̀ báwo ni ìyà òṣè ní máa jẹ wá ọlọ́pàá mélòó la ní forces mélòó la ní ṣáà lè rí ṣe káwọn haúsá yẹn kọ́ má da ogun ẹ̀rù biafra pariwo ele pariwo àrònú pé kí ni vision forty vision twenty fifty ilẹ̀ yorùbá nǹkan tá à ń lé ni pé personal interest kò ń ṣe interest gbogbo ilẹ̀ yorùbá ìwọ tó o bá ní interest gbogbo ilẹ̀ yorùbá ò tiẹ̀ ní sọ̀rọ̀ nípa twenty twenty three wàá máa sọ̀rọ̀ nípa pé báwo ni security wa bó ṣe máa solid bọ́ọ̀ ni máa gbé àwọn èèyàn wa pa tán ni máa pa àwọn èèyàn wa ìwọ tó bá tún fún ní owó pé kó lọ máa bú ààrẹ àbí kó máa lọ sọ̀rọ̀ sí ààrẹ káàárẹ ọ̀nà kakanfò tó rẹ̀ ti rí pé àwọn ni igi ńlá tó dàbí pé obstacle yìí nílẹ̀ yorùbá tí ò rẹ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run ló rán wọn ṣẹ́ o kò sẹ́ni tó lè pa ẹni tọ́lọ́n bá ránṣẹ́ o wọ́n máa ń fi wọn ni o kọ́ran oríṣiríṣi àwọn èèyàn ẹ̀ lè rí nǹkan ṣe fún ọ o torí èèyàn tọ́lọ́n bá rán níṣẹ́ tí ò dẹ̀ yẹ tó sì ń báṣọ ọlọ́run lọ kò sí nǹkan táyé fẹ́ ṣe fún un èmi kàn máa rọ̀ yín mo máa bẹ̀ yín ni pé ẹ̀yin tẹ́ ẹ tún sì fẹ́ kéwì ẹ̀yin tẹ́ ẹ tún sì fẹ́ sọ̀rọ̀ tó rọ́ ní díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́ máa máa mú wá wípé ẹ rántí o pé kò sẹ́ni tó máa lo hundred years mọ́ láyé o ọ̀rọ̀ lẹ Yorùbá self determination ń gangan ni kókó kò sí ọ̀kan lórí pé kí Yorùbá lọ ṣe president o mo kí gbogbo wa àwọn ọmọ Yorùbá tá à ń gbọ́ wa ìwà kéwì náà mo sọ fún ẹ mo fún ẹ ní last warning tó bá fún ọmọ tó bá rán ọmọ níṣẹ́ ẹrú ó máa ń fi tọmọ jẹ ni ewì tó ké yẹn ewì burúkú ni o orúkọ burúkú ló gbà á lẹ̀ Yorùbá ṣé fídíò náà ká rójú ẹ̀ náà ṣé fídíò ká rójú ẹ̀ ká dá ẹ mọ̀ má fohùn nìkan ránṣẹ́ ṣé fídíò náà kán rí ẹ oníjẹkújẹ sẹ́ni tó lè stop òjíṣẹ́ ọlọ́run àkàndá àti akànnì èèyàn kò sẹ́ni tó lè stop ẹ̀ àjẹyè níṣẹ́ tọ́lọ́run wọn á dẹ̀ jẹ́ lájẹyè ni so mo kí gbogbo ẹ̀yin èèyàn wa lókè òkun tẹ́ send fídíò yẹn mo kí yín pé ẹ ṣe gan fún àkíyèsí yín ọlọ́run á máa wà pẹ̀lú yín ilẹ̀ yorùbá ò ní bàjẹ́ àwọn ọba wa ẹlẹ́dàá wọn ò ní gbàbọ̀dẹ̀ ibà Gani Adams iṣẹ́ tó ń ṣe nílẹ̀ yorùbá ẹ̀ ní agbára ọlọ́run wọ́n máa rí ṣe láṣeyè àṣelà àdébi tá a fẹ́ dé lágbára ọlọ́run ọ̀rọ̀ yorùbá ògo yorùbá kò ní wọ́n mi ó dàbọ̀ ẹ ṣé. People na the video na on a new watch finish see my people, on a see wetin happen for inside the video my people. my people go like to end the video for you make una let me know Waiting on a thing for the comment section and if una never subscribe make una subscribe so that dat una not go miss any latest gist way i dey upload a bye bye till i come una way next time bye guys that's my next video bye guys